àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà òṣìṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alkiyama lẹ́yìn náà a kí gbogbo gbogbo wa níjòkó yìí bóyá ká gbé láti ọwọ́ ọ̀tún náà tiẹ̀ ní ọwọ́ ọ̀tún tí wá ń jẹ́lẹ̀ ní alhamdulillah àti àwọn fadilatu sheikh al-fadil ma'ruf muhib adébáyọ̀ الله تعالى ta'ala wàrà wàsàdàdà kùtà àlejòkó ilé ní ó yẹ kí wá kí wọ́n pàtàkì pé ẹ̀kú iṣẹ́ ẹ̀kú kí la péjọ náà ẹ̀kú iṣẹ́ ìgbà míì ń bẹ ìyá máa ríṣẹ́ táwọn èèyàn bá ń ṣe ìgbà míì a máa kí pé ẹkú gbìyànjú ẹkú gbìyànjú ni pé a àrípẹ́ dààmú o àmọ́ tíṣẹ́ ò bá ti yọ ìgbìyànjú náà láti mọ̀ pé àmọ́ tíṣẹ́ bá ti ní àwọn ìtumọ̀ kan ẹja máa kiri ẹni bẹ́ẹ̀ pé ẹkú iṣẹ́ ọlọ́mọṣàbà sọ ilé ìṣòro rẹ̀. نسأل الله سبحانه وتعالى ونتمنى جل في علا أن يكتب هذا في ميزان حسناتكم هذه خدمة علمية لأطفال المسلمين وأبنائهم ìṣègbìyànjú fún àwọn ọmọ mùsùlùmí òní gbogbo dáadé látàárọ̀ ó dùn mí díẹ̀ ó ní ṣáájú ká tó dé àwọn ìgbìyànjú ti lọ lórí ẹ̀kọ́ ti Al-Qur'an àti lórí ẹ̀kọ́ èdè Lárúbáwá amábà bá ní gbogbo ẹ̀ ìkan sojú mi náà nígbà tó pé ọmọ kan jáde lẹ́ẹ̀kan kó wá ka Al-Qur'an àlùkẹ́rá àti gbogbo èèyàn mọ̀ òun wá kọ́ ló wá gbé wá ó wá gbé wá bi qira'atin mutamayyizatin ọkùnrin ní tí wọ́n kà á àti kálábà náà tí wọ́n kà á ní kíkà tó ṣe pé mufriha wa musalliya ọlọ́mọ́ta bá wá sí àlùbáríkà fọ́mọ náà eléyìí ń dálà aláṣẹ tó bá ń júwe kankan fún wa ń tó ń júwe fún wa ni pé àti ẹ̀kọ́ alukur'an àti ẹ̀kọ́ ọ̀làjú ilé ayé àti méjèèjì ṣe é dà papọ̀ ṣùnà iyẹ́tù tààlì ó ní ká da ẹ̀kọ́ méjì pọ̀ oríṣiríṣi ẹ̀kọ́ ló lè jẹ́ ó lè má jẹ́ ìwé àti kíwú nìkan gbà mí tọ́bá ní tura iye tó tà lé ó ṣe é ṣe pé aṣá lọ mú ìmọ̀ kan papọ̀ mọ́mọ̀ mi àwa kẹ́kọ̀ọ́ méjì pọ̀ níbẹ̀rẹ̀ ìjọ táwọn èèyàn ń polówó kí ní ìfáwọn èèyàn orin tó máa ń kọ ní pé erin méjì ò ṣe é kì bọ inú náà sáárí pé owó erin méjì ò ṣe é kì bọ́nú náà ó dàbí pé kò bá ṣẹlẹ̀ ká da ẹ̀kọ́ méjì papọ̀ kò bá lọ níbi ayé ti dé yìí bàbá lè da ẹ̀kọ́ mẹ́ta mẹ́rin pọ̀ wàláyé àsìkò rẹ̀ ti wà báyìí àwọn ọmọ tá a ń bí lẹ́ni ọlọ́wọ́n bá ti pèpè àwọn kalẹ̀ kán lè láǹfààní àti kórin méjì mẹ́ta táwọn wíwo kán lè kó gbogbo ẹ̀kọ́ àwọn míìsì tá a fi ń kọ́ra wa lẹ́kọ̀ọ́ láyé lẹ́ni ọlọ́run ti jẹ́ kó rọrùn fún wa tó lè pa kéyìn ò kódà èyí jòkó nu yàrá rẹ̀ gbà míì tí ò mọ kankan kí inú àlùkò àdí ó sì mọ kọ́ra rẹ̀ kí tí ó sì lè kà á amókànjẹ́ pé ìmọ̀ alukur'ani nìkẹ́ni kan tẹ́rí táǹkì níta lákì ká gbọ́ lẹ́nu èèyàn má jẹ̀mú tó tóbi nínú ọ̀rọ̀ ìmọ̀ islam níjọ́ tí yóò bá ti gbọ́ ìmọ̀ islam lẹ́nu ẹnìkan tó ti kó gbọ́ fúnra rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà irú wọn kàkà tí wọ́n fi ṣàǹfààní fáwùjọ wọn padà mọ́ kó nira fáwùjọ yìí ó dàbí pé àti ìwọ náà ọ̀rọ̀ mú kí àṣeyẹ̀kùn Ma'ruf Muhim àwọn ìwòkí lọ́wọ́ ọlọ́mọṣà máa ṣe wọ́n lẹ́sọ̀ọ́ lórí ká máa fi kíkí tí wọ́n gbá gbogbo àsìkò àwọn àsátìdá àwọn àtàwọn mọ̀ṣáyì wa tó ń bẹ ní ọwọ́ ọ̀tún wọn. àwọn kan wọn wá lọ sábà àti àwọn ìjà Sheikh Tayyib. àpàlílà tó Sheikh Tayyib hamidullah àti Sheikh Salahuddin hamidullah ọlọ́mọṣà bá wa dúró táwọn méjèèjì ọlọ́run sẹ́yìn náà sọ lórí o. ipa táwọn náà kó lórí ilé ẹ̀kọ́ yìí ìṣèpàtẹ́kẹrẹ́ ọlọ́pọ̀ sábà wa dá sọ́rọ̀ ọdún iná ẹ̀yìn tẹ́yìn náà dá sí lẹ́yìn náà ti rí so tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ yìí mo kẹ́yìn náà kó rírẹ́ o èyàn ó dá sí nǹkan mí gbà mí ìbíyàn bá ara gbà kò tán sí ilé yóò máa kábàámọ̀ pé yé dáadáa lágbèrú ìwádìí rọ́ọ̀mà náfàán fàdọ́rọ̀ mí rọ ilẹ̀ kọ́sùdẹ̀ nì ọba tí ó jẹ́ fi ti rí báyìí àbáyé dúgbọ́ lọ́dọ̀ ọlọ́run àwọn àlùfáà wa rọ́ọ̀ì àfáà tó ń bẹ́ẹ̀ fi máa ṣe kú kí gbogbo àwọn tí bẹ́ẹ̀ lápọ̀ tó mo wá tún kí àwọn eh, chairman of the day àbí chairman of the occasion ewu nínú gbogbo ẹ̀ gbogbo ẹ̀ náà ló wọlé náà ní gbogbo ẹ̀ náà mo rí wí mo kí àwọn chairman wa ọlọ́mọsàbà àṣọ ilẹ̀ sọ àwọn ni CEO homes ní gbogbo ìgbèlára ayé ẹ̀kọ́ tí ó padà kárí gbogbo Ìkòròdú tí ó sì kárí gbogbo Lagos State tí wà kárí gbogbo Nàìjíríà ní ìfìnìlá ìbíjọ́ kan náà ní Dangote náà bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ti kárí gbogbo Áfíríkà báyìí ó ti kárí ayé ọlọ́ba wa ṣe léyìn náà bẹ́ẹ̀ mo kí àwọn náà púpọ̀ bí wọ́n kú iṣẹ́ wọ́n sì kú gbìyànjú wọ́n kú kí mo kí àwọn náà kú iṣẹ́ iṣẹ́ tí wọ́n náà làwọn Sheikh Maruf ṣe gbé wọn sí gbogbo yìí lẹ́yìn ẹ̀yin àwọn àwọn tí mò ń kí yìí mò ń fi kíkí yìí ṣe nǹkan kan ní òun mo fi ń da omi síwájú ní kí lè bá wa ilẹ̀ tútù torí kíkí tí mò ń kí àwọn èèyàn yìí gan-an lè dá mi lẹ́kọ̀ọ́ mi yìí lẹ́yìn ọlọ́mọṣẹ́ àbáwá sọ wọ́n lẹ́sùn lórí ẹ̀pẹ́ tó bá gbéyàn sí gbogbo yìí ní ọjọ́ èlé amọ́tọ́níkẹ́ nínú wa sí lọ́pọ̀lọpọ̀ gbà táwọn èèyàn bá ti wá rí pé jókòó àwọn aláàbá àwọn amọ́nìmọ́tí máa ń dọ́gbọ́n sí a máa bá wọn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bá bá rẹ́ pé kan lọ wa wà láì rí represent wọn lẹ́nu ọ̀gá ló rán mi wá àwọn náà sì sọ pé àbáríkì ákì kódà nínú ìfọkànsí tán fọkànsí lọ́jọ́ ìní àwọn gan tún ní ribiribi tán ṣe lórí ọmọ tí wọ́n lé ní ìlà wọ́n ti fòkò kan pa ẹ̀yẹ méjì ah, ọlọ́run bá wa dá sọ̀rọ̀ sí náà àwọn ah, chairmanu governing board àwọn bàbá wa alhaji Sa'id Ọlábámidí àwọn kan sì ní àwọn pèèyàn lálájì lọ ó sì bẹ́ẹ̀ náà wà fún àtàwọn ibẹ̀ náà ah, àmọ́ wọ́n ní alhaji náà pè ní Sa'id ara wọn mìíràn tán láà ní pèèyàn bẹ́ẹ̀ o gbogbo ẹ̀ náà ló wà o àmọ́ mo máa sọ yìí o tó rẹ́ lómi ìdí òjò kò lóko kó ló tún pèèyàn lálájì lóde àwọn aláàjì wa sàáyè ọlábàmí tí ọlọ́wọ́ bá tó ti yẹn o ẹni ẹ̀kọ́ àdúró ti wá ọlọ́wọ́ sì bá wa tó tẹ̀yìn náà kódà wọn nílé ní ọmọ tí wọn náà tún ṣayẹyẹ ní skul ní ìdí mi náà àwọn náà tún wá fòkò kan pa ẹ̀yẹ̀ mi mo rò pọ́gbọ́n ó mú ẹ̀yẹ lọ di represent wa níbi kan èmi náà kẹ́lìmọ̀ kí mo ti bèèrè ńgbà mo débi ọlọ́run bá wa sẹ́yìn lẹ́sọ̀ lórí ẹni mo ní wá kíyàn jòkó yìí nìkan àmì àyín kíyàn gbàgbìkò wá sí mi gan ní kíyàn tí ń kíyàn yìí torí bẹ́ẹ̀ mo padà bọ̀ àfáwọn ìṣọ̀ntẹ́ni eh, sọ ìṣàwọ̀ àwọn bàbá wa tó ṣe páwọn gangan ní káwá kíkú oríire ní tẹ́lítàwọn nǹkan báyìí bá ń ṣẹlẹ̀ lójú ayé èèyàn ká kíyàn kú oríire aṣẹ́kù Maruf ọ̀rẹ́ mi ní wọ́n ẹnu mi ó gbà tí mo fẹ́ sọ yìí kò lè ti já ń kọ́kọ̀ kò sí lè dín gbangba mo mọ̀ pé jọ́kan làwọn bàbá ó jòkó tí wọ́n ta tẹ́ǹtì báyìí tẹ́ǹtì tẹ́ǹtì sájọ́ náà ni pé a bímọ ẹ máa dá wa ká Maruf lásán wá wá fàrúbùlá ṣẹ́rẹ́gẹ́ àbúgbọ̀rọ̀ bínú yíò ìrìnà mú tó màrúfù lásọ mọ́ wá ẹgbẹ́ tábà màrúfù náà wá sí lọ́jọ́ kìíní mo kí é kó rere o ọba tó ní kílé yìí ó máa sojú yín èyí dáadáa rú ẹ̀ ọlọ́mọṣẹ́ àti pọ̀ lọ́dọ̀ yín mo wá fi tàwọn bàbá wa náà kí àwọn màmá wa náà ní ìjòkó ọlọ́mọṣẹ́ àbá wa sọ yín náà sọ lórí oúnjẹ wa lẹ́ ń jẹ yìí ọlọ́mọṣẹ́ àjẹ jẹ pẹ́ ìdùnnú lẹ̀ rí lára wa yìí ọlọ́mọṣẹ́ àjẹ rí dùnnú yìí pẹ́ àmọ̀dùnnú àwọn àbá ń fò mí lówó owó àpò náà pé kí èsì wà àdúrà o. Eh, àwọn àbá wa bùn mí lówó nù àdúrà tí ti ní pé wọ́n jẹun wa pé ayé ẹ̀kọ́ eh, èmi náà wá bẹ́ẹ̀ fi kún un kó tó máa jẹ́ kínú kó máa jẹ́ oúnjẹ ọmọ àwọn àbá wa bínú eh, ọlọ́wọ́ sáà máa fà lùbáríkà sí ó yá ẹ wá bá ń ta sákò bàbá ẹ náà ni abu maimuna àbá abu mina àwọn àwọn ọ̀tún àwọn sáàbù wa nù àwọn bàbá aláwọn ni bàbá lè kéwú láti láwọn ya lè kéwú náà kò kí àwọn náà kò kí àwọn àbáwá tó ń bẹ̀lẹ̀ fi kíkì kí gbogbo jọmọ́ sí assalamu alaikum wa rahmatullahi wa barakatuh wá sí ti parí orí tá a ṣe yìí kí ni wá sí ta fún mi gbogbo kí ní ìrìn pé ẹ̀yin ìyá wa àti ẹ̀yin bàbá wa àwọn èèyàn máa ń sọ oríṣiríṣi nípa àwọn ahlu sunnati wal jamaa wọn lálákàtà kìtì ni wọn àgbẹ̀kọ́ wọn ní wọn máa ń gbé mílíkì fún ya wọn tó bá ti gba súnà aṣẹ́kù Maruf ń kó àwọn ọmọ jáde lénìí àwọn bàbá wa náà ń bẹ́ jòkó yìí a máa ṣe pọ́ ọmọ tó kó mílíkì fún màmá ni wọ́n ṣe bàbá tó wá wá àwọn màmá wa tán bí wọn àwọn náà jòkó rọ̀ kátà ń wò wọ́n yìí eléyìí júwe pé àìsọmọ bú eléyìí sì júwe pé súnà nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam kò kọ́ wa níwàkiwà kò sì kọ́ wa níwà burúkú ẹwọ bá ti kó àwọn èèyàn jọ sọ́pẹ́ àwọn èèyàn lọ́lọ́kan òjò kan ẹ̀kọ́ àkọ́kọ́ ta kọ́kọ́ ni ẹ wo gbogbo àwọn tí wọ́n bẹ́ ń jòkó yìí ẹ rí i pé onínìkọ́ọ̀bù tó lo tó bojú wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbọ̀ bẹ́ẹ̀ oní ìjáàbù bẹ́ẹ̀ àbí òbẹ́ bẹ́ẹ̀ kódà àwọn ìyàwó oníborùn àwọn náà ṣe kí ni wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ìyàwó tẹ́ lò borùn gan tí wọ́n káwọn náà ti lò wá níbi ìta ṣe àwọn náà bẹ́ẹ̀ bí àbọ̀ mọ́ bẹ́ẹ̀ wí àwọn gan ti rẹ̀ ìwọ́n sì ń wẹ̀yìn àbẹ́bí làbá ń bá wí ó lè mọ́ jẹ́ yóò sì lè jẹ́ náà àmẹ́ lò borùn níbi èyí àbá àbá gbé kámẹ́rà sọ́dọ̀ wọn sọ́fẹ́ kan mọ ẹ̀yà tí ó lòbòrò ni èyí ń mọ̀ pé áyà bá sọ fánàbùwà Muhammad ọlọ́run ní káwọn ṣe wà màrúfò yìí pé wọ̀lọ̀ òkúntà fábọ́n ralizal kan lanfàdú ní ìṣàwòrò kálọ jẹ́ ní tó lè kókó tí máa ń ranjú wọ̀n ní àwọn èèyàn bá túká lẹ́yìn ànábì ni ohun ọba tí ó wá ṣe yín lẹ́ni tí mú lè kókó ọlọ́mọdé àjálù mọ́ bẹ níwọ̀n tí wọ́n sì ẹ̀yìn ya wa àkọlé ọ̀rọ̀ mi tání wá gbéyẹ̀wò dé ní gan náà wá nù ṣẹ́rí súnà àti àwọn ahlù súnà ṣẹ́rí àwọn ahlù súnà làwọn tí wọ́n fẹ́ tẹ̀lé súnà lẹ́gbàá Muhammad sallallahu alaihi wasallam oríṣiríṣi wá ni wọ́n ṣẹ́rí ìta ṣe jóríṣiríṣi ni pé súnà nábì ń bẹ lọ́tọ̀ báyìí èyí ò ní ká nábì ṣe àbí tá nábì sọ àbí tí wọ́n ṣe lójú ànábì tí ò takò àbí tó jọ mọ́ ṣe sí ìgbésí ayé ànábì èyí ò láǹtẹ̀ ní súnà ọdún ọlọ́tọ̀ ṣẹwárí ẹni tó wá lóhun fẹ́ máa tẹ̀ lọ́rọ̀ táànábì sọ àbóhun fẹ́ máa ṣe táànábì ṣe àbí ìtẹ́sí lójú ànábì táànábì tún gbà wọlé òun náà fẹ́ máa ṣe bẹ́ẹ̀ ẹni làá wá ń pè ní áhálù súnà tẹwàá àwọn tó bá lóun fẹ́ kọ́ sí ànábì yìí oríṣiríṣi wá ni wọ́n ìwà oríṣiríṣi ní bẹ lọ́wọ́ àwọn èèyàn tó yàtọ̀ ọ̀tọ̀ síra wọn ẹlòmí ìwà tí ń bẹ lọ́wọ́ rẹ̀ tẹ́lẹ̀ ìwà kó mọ́ gbóyà àti bàbá lẹ́nu ni ó wá jẹ́ wà síbá yìí abáṣe wà ní súnà súnà súnà súnà òun náà bá ní á ah, èmi náà gba súnà ó gba súnà ìwà títí ń bẹ lára rẹ̀ títí wù kó tó lóun gba súnà gan-an ó wá kàn sí ní ìwà nìkó kúrò lára rẹ̀ ẹ dákun tá a bá ṣàbòsí bá a bá fẹ́ ní ó ya aláìgbọ́ràn sóbi rẹ̀ lẹ́nu ṣé tó yẹ ká máa wí ni pé ah, àwọn alùsù lè gbọ́ràn sóbi lẹ́nu àbí ká ní lágbájọ́ ọmọ lágbájá ló ya aláìgbọ́ràn kí ló yẹ ká máa wí jọ̀mọ́ ọlọ́run jẹ́ pẹ́ máa ló ń yára bàbá wa kan dánú bí ah, lágbájọ́ ọmọ lágbájá olóyè kí ni kò yẹ ká máa wí. ẹnu mi ya lágbájá títí naturally ṣé pé bẹ́ẹ̀ bá yọ ọ̀rọ̀ ẹ̀sìn kúrò tẹ́bá jọ dáṣẹ́ pọ̀ pé tọ báírò lè ní ta tó bá fẹ́ bá yíra báírò lásán tó bá rẹjú mọ́ yín bí ẹ̀ẹ̀mejì aláyẹ̀ ní déwájú rẹ̀ mọ́ kò sí owó tó lè kó wà ẹlẹ̀ ìtajà fún amọ́rú ẹni bẹ́ẹ̀ náà wá lóun ṣe súnà ó wá ń gbé wùwà yí jáde òun ló yẹ ká máa dá lé lórí ni àbí súnà tó lóun ṣe òun ní ẹjẹ fún wa lápèjúwe tá a bá ń ráwọn oníwàkiwà àwọn alákatakítí àwọn tó ń síwàwù ẹ̀dàkùn ẹ mẹ́jà mọ́ dá lórí pé súnà ló ṣe kíni tó kọ́ wọn àwọn alùsúnà náà lẹ́ni tó ń ṣe mútà sí lédi o gbogbo nǹkan mi ìṣẹ́lómi òbí bàá ló kọjá ìta bá gbọ́yé bí ẹ̀sìn ní ìbẹ ká mọ́ lùlù ká mọ́ ju agbọ́yé àmọ́ ẹbí end of the year party lẹ́yìn sí látàárọ̀ yìí àwọn ọmọ lùlù wọn jó agbádùn ẹ̀ àbá agbádùn ẹ̀ ẹwọ gbà táwọn ọmọ ṣe spelling bílẹ̀ kan gbà àwọn jọmọ àkọ́kọ́ arákálùkù wà sọ pé á ah, ti mọ́ ọmọ yẹn kàn bẹ́ẹ̀ rìpíìtì ẹ̀ ní ọlọ́fin náà tó fi débi ó dé inú wájú àbínú òjò ìyá wa sẹ́yìn bàbá wa ẹ lóhun o ẹ gbádùn àbí ẹ gbádùn ẹ wọ́n lù bẹ̀m̀bẹ̀ sí i wọ́n ní káwọn ọmọ ọmọ jójú ọmọ lẹ̀bí mọ́ra wọn ń já sí pé súnà ò ní ká mọ́ sí àwọn ìgbìyànjú kan ká fi kọ́ra wa lẹ́kọ̀ọ́ èyí tí ò bá dánú ẹ̀ ó ní kíni lájọ pé ó tọ̀ ìfẹ́ wá rí àlùsúnà kan lẹ́gbẹ̀ẹ́ lé tí yín tí wá wùwàkiwà ẹ̀dàkùn ẹ fi mọ́ òun ni òun kílé kan máa bẹ nọ́mbà 15 nílé òun ní street kan bí adébóyè street ẹni sọ àdúgbò tádébóyè kan wà nọ́mbà 15 yìí ilé fèsì hàn fèsì òní yàrá bí 20 ogún kọ́hún àwọn bàbá adébọ̀ tí wọ́n ń pèlè fèsì hàn fèsì ojúlé ogún ojúlé ogún <laughs> yàrá 20 ní bẹ́ẹ̀ nínú ilé oríṣiríṣi wá ní ẹnìkan wá ń bẹ́ẹ̀ ó bá bọ́ta ó bá lọ́dọ̀ ya tí ń ta búrẹ́dì lọ́ọ̀kan ó bá jí búrẹ́dì gbé wọ́n ti ka mọ́nà ìgbà ká máa ń rábẹ́ pariwo rẹ̀ ẹni ó sì jí búrẹ́dì yìí bí Joseph àbí Michael sì ní jẹ́ ní ìkànnì méjì já ní jẹ́ ìgbà wọn dé wọn ni ah jí búrẹ́dì ah jí búrẹ́dì ẹ kan ah, ni ah ìgbọ́dájú wá jí búrẹ́dì àwọn ará ilé nọ́mbà 15 bá ti máa ń jí búrẹ́dì nù àà ah, àṣàbòsí ah. àbá àṣàbòsí àwọn tó ń pè nọ́mbà 15 kí ni ẹni ó jí búrẹ́dì máìkẹ́lì ní jẹ́ ẹ máa pókọ rẹ̀ pé máìkẹ́lì jí bí ẹ bá ní gbogbo ààrẹ marí sí ló jí búrẹ́dì èyàn ṣàbòsí fún àbí ó ṣàbòsí fún wọn bẹ bá pàdé alùsùn náà ní ìtẹ́ranjú wọn tí wùwàkiwà tí ò níwà kì í náwó ẹ̀ẹ́pẹ̀ sí dáadáa ẹ mọ̀ póun ní ò sí dáadáa àwọn tí a máa lọ́wọ́ jòkó ilé ní wọ́n ti wá gbádá yìí gbóòná ti jẹ́nu wa oní ọgbà ní wọ́n ọlọ́wọ̀n kàbù wọn rùgbà jù báyìí lọ ní tèmi pọ̀ tó tí wọ́n lọ díẹ̀ oníṣòkòtò sọfẹ́sọfẹ́ ni wọ́n alhamdulillahi lẹ́lí ibi nìyàmá sí yí tẹ̀sí mùsọ̀ ní ha torí gbogbo nǹkan yìí làwọn èèyàn ó gbé lẹ̀ láti máa fi criticize àwọn tó ń ṣe súnmọ́ ẹ bá rí wọn wọn ṣe kìíní gan ẹ bá rí wọn wọn ṣe dáadáa ẹ bá rí wọn wọn ṣe nǹkan dédé ẹ bá rí wọn wọn ṣe wọn wọn ṣe gbáwọ ìṣàwọ gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn àdápa irọ́ láti lè fi léyàn kó omi òdodo ni gbogbo kìíní gan alákatá jíjí ni wọ́n gbé mílíkì níra wọn a ní ẹsẹ̀ ìbá wa mẹ́nìkan tó ṣẹlẹ̀ sí wa ẹ sọ àdírẹ́sì rẹ̀ ìyá rẹ̀ tó gbé mílíkì wá fún ẹja mọ́ tá a bá mọ̀ wọn á lè mọ bó ní àwọn tiwa ẹjọ́ àti ń béèrè àìyé sì dè ní àtìlẹ́yìn dáníkì àmì ìdè gbogbo ẹni tí ìwọ náà bá wá já látàtàkìtì tí wọn náà jẹ ọmọ tí ò níwà dákun ìwọ náà rí pé ìtòrí tiẹ̀ nìkan ó bá ṣe ń fi ẹ́ pa gbogbo àwọn alùsùn náà ló kọjá ọ̀sìn lọ́ọ́ ní túwà rẹ̀ ṣe ẹni tí ó níwà ẹni tí ó mọ̀rọ̀ sọ ẹni tí ó mọ̀yán bá gbé oníkálukú lóòótọ́ ra rẹ̀ sí abiluwawa mímọ́ nìyí wà kára nìyí wà ilẹ̀ yìí fún mi àsìkò tá méjì tó ọlọ́mọdé àsọ̀rọ̀ kálukú wa náà lẹ́sọ̀ lóore eléyìí tá a wí yìí ọlọ́mọṣà kà fún omizanu àtàláti kálukú wa àtẹni ó wí àtẹni ó gbọ́ gbogbo ẹ̀yin òbí wa tí a lọ́mọ ń bí àwọn ọmọ náà ọlọ́mọṣà já jèrè wọn o ilé ẹ̀kọ́ yìí jèrè wọn láwọn àlùfáà wa ló jèrè wọn kórílẹ̀-èdè jèrè wọn ọ̀sán ìlànà ọ̀sán ìlànà àlà abdika rasulika muhammad وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته جزاكم الله خيرا قولوا جزاكم الله خيرا ọlọ́kùnrin àwọn sí àwọn lẹ́tọ̀rọ̀ wa ní ẹ̀sán dáadáa a ti sọ́kùnmọ́ lọ́wọ́ àákùn náà láì ní gbára ní àsìkò àtẹ́ ju aago mẹ́ta lọ́mìí ní ìṣáàmà